أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته آه، أبي الله وبارك يا يلا كلهم كبا ينتاتي أما تسيوا كلهم قسم جيكو فوامي قسم جيكو فوامي برامة يا رحمة الرحيم nítorí àsìkò àdìsí táwọn kàrálẹ̀ yìí àdìsí náà gùn díẹ̀ alhadithu thaminu wal ishirun hadith ẹlẹ́ẹ̀kejìdínlọ́gbọ̀n hadith twenty eight an anas bin malik afáwọn anas bin malik náà gbà wá kọ́ọ̀lù wọ́n sọ fún wa yìí pé kọ́dìmọ̀ abdulrahman bin awf al-madina afáwọn abdulrahman bin awf ọ̀kan náà wọn sọ wá bá nàbí ní tọ́lọ̀ ń kẹ́ púpọ̀ wọ́n lọ wọ ìlú madina gẹ́gẹ́ bí àwọn yòókù rẹ̀ náà ti ṣe ìjírá láti ìlú mọ́kà wá sí ìlú madina wọn náà ṣe ìjírá wá sí ìlú madina. فأخى نبي صلى الله عليه وسلم بينه وبين سعد بن ربيعة بن ربيع الأنصاري níta anábì wá ṣe fún àwọn tí wọ́n wá láti ìlú mọ́kà àtàwọn aráàlú mẹ́dínà ni wípé anábì so wọ́n mọ́ra wọn àwọn tó wá láti ìlú àwọn tó wá láti ìlú mọ́kà a lè rí àwọn méjì àbí àwọn ẹnìkan tó wá láti ìlú mọ́kà pẹ̀lú aráàlú mẹ́dínà kan yóò wá ní ká aráàlú mẹ́dínà kan kó gba aráàlú mọ́kà lálejò aráàlú mọ́kà ni wọ́ aráàlú mọ́tínà ni ẹ̀ẹ́mẹ́jì ẹ̀jọ̀ múra yín lọ́wọ́ eléyìí wọn máa jẹ́ gbígbà alálejò láti lè máa ṣètọ́jú jíjẹ múmu rẹ̀ láwọn àsìkò yẹn náà tóun ló fi lè máa ṣe kẹ́ni tó fi lè tó bùkátà ara rẹ̀ gbọ́. báyìí náà ti ṣe fún ọ̀pọ̀lọpọ̀ wọn lélẹ́yìí ṣùgbọ́n àpá wa Abdulrahman bonu awfi ẹni tá ànábì so òun mọ́ gẹ́gẹ́ bíi pé kájọ jẹ́ ọmọ ìyá láti lè jọ wà papọ̀ òun náà ń korúkọ tí ní àfáwà Sa'd bun Rabi' tó aráàlú wakana Sa'd dàgínà àfáwà Sa'd yìí ọlọrọ ni tọ́lọ́n bá sírí rẹ̀ tọ́lọ́n kẹ́ faqala ó wá sọ fún àfá Abdurrahman nígbà tá náà di tuntun wọn kọ̀ tán láàrin àwọn méjèèjì ó ní ìrẹ́ àfá Spain nítorí wù mí òun ni pé gbogbo dúkìá fún mi mo sí kí i wá fún wọn ní dàkan kémi náà kó wọn náà lè máa fi gbé bùkátà ara rẹ kódà wàhùsà wíjùká màá tó fún ọ níyàwó gan báyà kí n pa àwọn kan lẹ́nu ìyàwó mi àbí òun ni ká ṣe ń bẹ ó sásọ yìí fún àfa wa abdulrahman àfa abdulrahman náà wá ní tọ paul àfa abdulrahman ní fi alika wa malika ah yìí èèyàn ọ́ èèyàn ọ́. ṣùgbọ́n sá ọlọ́run kọ́ bá ń fa àlùbáríkà sí àwọn ará ilé rẹ̀ tó o lọ yọ̀ǹda fún mi ọlọ́run kó sì fa àlùbáríkà sí dúkìá rẹ̀ náà tó o lọ fẹ́ pín sí méjì tó o fẹ́ kó fún mi. ṣùgbọ́n èmi o ntẹ́mi fẹ́ ni wípé dúlù ní aláṣù ọjà tó wà sí ìlú yín bíi òun náà ni ọ tọ́ka sí fèmí kémi ọmọ ẹlọ́bẹ̀ wọ́n mọ̀ nípa òun sísè wọ́n mọ̀ fún mi lẹ́jà kọ́ mi bá ti ń pẹja ni gẹ́gẹ́ bí àṣà Yorùbá bí wọ́n ti máa ń pẹja òun ni ọ̀pọ̀ mi tọ́ba fún mi lẹ́ja lónìí yóò tàn bàtọ́ ni yóò àti bàtọ́ wọn gbà náà yóò tàn èmi débi ojú èmi wá lójú tí ojú ọ̀mà tì mí kí n pẹja lónìí kí n gbà lọ́la ṣùgbọ́n tọ́ba ti kó mi náà bí wọ́n ti ń pẹja èmi náà mi náà lè lodò fúnra mi nígbà tí ọ̀rẹ́ mi ẹ̀wẹ̀ kọ́ kátó kó ń bẹ̀ yẹn ẹ̀kọ́ ni fún wa gbogbo àwọn ọmọ kéékèèké wọ́n ọmọ tó múra sẹ́kọ̀ọ́ láti ilẹ̀ gbogbo ọmọ tí wàá ti múra sẹ́kọ̀ọ́ láti ilẹ̀ yóò tọrọ owó lọ́wọ́ àwọn ẹgbẹ́ rẹ̀ lọ́la o gbogbo ọmọ tí wàá ti gbájúmọ́ ẹ̀kọ́ láti ilẹ̀ ẹ̀kọ́ iléèwé ẹ̀kọ́ iléekéwú ẹ̀kọ́ sí ọwọ́ ẹ̀kọ́ òwò ṣíṣe bí wọ́n bá ti kọ́ tó bá ti fi ọ́ síbẹ̀ gbájúmọ́ èyí tó bá ń kọ́ bẹ̀ etí ọwọ́ ni gbájúmọ́ ìyẹn ló fi ní mọ́ tọrọ lọ́wọ́ àwọn yòókù rẹ̀ lọ́la o àbá fún wọn wá jẹ́ni tí ọmọ gbà lọ́wọ́ yẹn gbogbo gbà ìgbà wo ló tó fẹ́ gbé gbogbo bùkátà òun dà léyìí táwọn èèyàn kà kún lénìí òun náà lọ sọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ mi ìdólè lénìí nígbà tó yẹ kó wọn lámójú kò pàtẹ́lẹ́ nìkan wá ti bùkátà rẹ̀ sọ fún wọn pé ẹ má gbé wá àwọn náà ti gbà yí pé gbogbo bùkátà àwọn ló lè gbé mélòó ló lè gbé nu bùkátà rẹ̀ àbí kó wọn náà kó oníṣẹ́ tó máa ṣe tọ́lọ́wọ́ máa ní kí nǹkan kan máa yọ fún wọn náà tá àlùbáríkà ó sì máa wọ̀ ọ́. eléyìí làbá Abdulrahman bùnú àròfí ni wọ́n sọ fún ọmọ ìyá wa táwọn ẹbí sùn wọn papọ̀ mọ́ báyìí fàmàrọ́jà àtà ìṣẹ́fdọ́là akọ̀tọ́ wàsàmùnà báyìí ni àbáwa abdulrahman wọn lọ sí ọjà kò wá darí ọjà tó fi wá wò pé nítòhún lè máa tà òun náà ní kankan tá à ń pè ní akọ̀tọ̀ akọ̀tọ̀ yìí lédè lárúbáwá òun náà ní lábàánú mùjáfà lábàánú mùjáfà fún yàbí òun ni wàrà eléyìí tó ti dì papọ̀ tí wọ́n ti tè tó ti gbẹ papọ̀ tó ti tó ti tó ti lé papọ̀ yẹn òun ni wọ́n ń pè ní akẹ́tọ̀ bákan náà àti kíni kan tá a máa ń pè ní bí òrí àmọ́ àwọn nǹkan yẹn náà ní àwọn abrahamu níjòkó ti ti wọ́n ń tà látara bẹ́ẹ̀ ọlọ́run sì ṣe kí ni o ọlọ́run sì bá wọn fàlùbáríkà sí i fàátàbí alan manzili i báyìí lòun náà fi mú wa ló fi mú wa fábà àwọn ará ilé rẹ̀ wọ́n á ní fàmà kátìnà yẹ sí rọ àwa wà ní àkókò yẹn díẹ̀ ní àbá wa náà ó ní àwọn masha allah àbá lu àsìkò tọ́lọ́ wọn bá fẹ́ fàjà á àfáwọn abrahamu bá déjọ́ kan wà àlẹ́ yìí wà dọ̀rọ̀n mí n so fọ̀rọ̀ àbárí tí wà dọ̀rọ̀ ní èdè lábáwá dáhùn lábáwá ń pè bẹ́ẹ̀ ó pọ̀ ṣùgbọ́n ìta mú náà wọ́n ti wọ́n pé wọ́n ní àlè wásákò mí nà dásámì òun ní bí kéèyàn jẹun kíkó yí ni lẹ́nu báyìí àwọn ń pè ní wádọ́rù wọ́n tún máa ń pè wádọ́rù náà ní bí kéèyàn ó lo àwọn pẹ̀fúmù eh, àwọn lọ́fíńdà kan bí kírímù kan àwọn kírímù yẹn kọ́ wá fẹ́ẹ̀ wá rẹ̀ ní báyìí kojú rẹ̀ wá jọ̀lọ̀ àbí kẹ́ẹ̀rí kí àwọn eh, orípa kírímù yẹn lára rẹ̀ kẹ́ẹ̀rí lára rẹ̀ bí àbá abdulrahman ti yọ wá sọ́dọ̀ ànábì ànábì wá rí orípa yẹn lára rẹ̀ ah wọ́n arákùnrin yìí ojú rẹ̀ yìí wọ́n ń jọ lọ oúnjẹ bẹ̀ bá àrẹ́bí ń bá àbá ṣe àwàdà bẹ́ẹ̀ fakọ́ àlẹ́láhu nàbí àrẹ́bí a ìlà ọkùnrin máyà èwo ló ti ojú rẹ̀ yìí ń dá kí ló kọ́lọ́ ní yàrá tó lọ́la eré jíjẹ́ ọlọ́run sọ̀sọ̀ wájú ìmúratọ̀ mi náà àǹsọ̀ mo mọ̀ ti fẹ́yàwó tuntun àwọn aráàlú tí èèyàn bá ṣẹ̀ṣẹ̀ fẹ́yàwó ojú tún máa yàtọ̀ díẹ̀ ni ẹ̀rẹ̀ pé ojú wọn yàtọ̀ ẹni bá ṣẹ̀ṣẹ̀ fẹ́yàwó èèyàn nípa lóbi yẹtí pé ní Islam èèyàn tí máa ṣe kíni èèyàn tí máa lo tó gbogbo ìyàwó rẹ ìyàwó tẹ fẹ́ fẹ́ra yín ẹ̀ ti wá lura yín gbólójú ọ̀nà tó tó wọlé níta ìwà gbéyàwó náà kò ní sáǹfààní kankan mẹ́ ọjọ́ ìyàwó ọjọ́ kan ni tíyàwó wa wọlé ọjọ́ kan ni tí èsì gbàgbé nù kà pàápàá tí ọba ti ṣèrànù rí o kìí sí gbàgbé nù tàn bàbá wa ìmọ̀ọ́mù sábà sọ pé ní ìyàwó málékì yá mátì láàmálùn wàlá wàlá dán láà ìyẹn kọ́ wàdán màtọ̀lẹ̀ kọ́bùrì tó ń sí lẹ́yìn látàlẹ́ ẹ̀rí sí wàdán màtọ̀lẹ̀ kọ́bùrì tó ń sí lẹ́yìn látàlẹ́ ẹ̀rí sí. oníjọ́ gbọ́dọ̀ àdìsí kò sówó kọ̀sọ́ máa wò. wọ́n n'i ní wàdó mọ́tò lè kọ́búrì tí gbé yẹn sínú sàárè tí sàárè fún yẹn papọ̀ báyìí ọjọ́ kan sẹ̀mí ayé tí ò gbàgbé òun náà lọ́jọ́ gbéyàwó bá dénú sàárè òun gbàgbé fún yẹn sí ìyàwó abẹ́rẹ́ ìta fẹ́ mú tó mú wá pé ijó ó jẹ́ ká máa rírì bó ṣe tó ó wá jẹ́ ká máa pé bọ́jọ́ <laughs> kéèyàn ti pèsè iṣẹ́ sẹ́yìn sínú sàárè rọrùn fún wa káàdì ti pèsè rẹ̀ kalẹ̀ abẹ́rẹ́ ọ̀kọ́lọ̀ kújọ rọrùn fún wa eléyìí jẹ́ káàmà yìí pé bí bá ṣe fẹ́yàwó èèyàn máa ń rí àmì pé ẹ ṣe fẹ́yàwó lára yẹn ni lẹ́yìn ìbá bẹ̀rẹ̀ pé má túkúta ilẹ̀ a kí ló fi san dáórì rẹ̀ àdìsí mi lè jẹ́ ká gbọ́ torí pé dáórì yẹn lójúwe wípé o ti ní ẹ̀tọ́ sí abẹ́ rẹ̀ dáórì yẹn òun lówó òfẹ́ nígbà téèyàn sọ pé mo sanwó ẹ̀ àdìgbò bí dáa tí mo wá rajà ọjà ni nàbí ló kẹ́ máa ń kúta ilé ha àdìsí ní sàlàyé ọ̀la àmọ́lẹ̀ pé má dà bá ta ilé ha ayé má àdàpùtà ha kí ló fi sọ sàdáàkì rẹ̀ òun náà wá dáhùn ní nàwátò mi ń dá àbí. deede tí ó ṣe déédéé waznu nípe nawat waznu na nawati ní dáárì san wọ́n lé lẹ́yìn ṣe déédéé bíi déédéé àmù mẹ́ta àtààbọ̀ náà lòún san jọ na ní owó tó sì wọ́n náà owó tó wọ́n lé ní owó déédéé kan sọ ju lọ láwọn tó ń sọ yìí wọ́n ọ wọn ju dọ́là lọ dáadáa tipẹ́tipẹ́ tẹ́lẹ̀ dìsínà wọn ju dọ́là lọ dáadáa ṣùgbọ́n àwọn eléyìí àwọn owó yẹn ni ń tọ́ka sí pé nítorí fi san sàdáàkì rẹ̀ ni àlẹ́ nítorí bá ti san sàdáàkì gbà náà àwọn olè wàhálà òbí ṣáà tó ń lè àdìsá àwọn ọmọ tó ń ẹ wá ìgbìmọ̀ gbòtegbò tó ẹ wá òsì yẹn dára wọn mú bẹ́ẹ̀ àwọn olè wàhálà òbí ṣáà tó rí bẹ́ẹ̀ ṣe wàlímọ̀ ni wọ́n ti mú ọ̀rọ̀ wàlímọ̀ a máa wà dímọ̀ rẹ̀ ni òun lè tí ìyàwó yín sọ ń jò ní pé ẹ̀ tí àwọn kan àwọn ti ìyàwó àwọn ìyàwó àwọn èèyàn lẹ́nu jọ bí sáà wọ́n náà wọlé pé náà ni tó ṣe ní àtún fún wa tá táwọn ẹ̀ pé a ṣèyàwó ọ̀dà àpọ̀ síbi àdìsí ẹ̀rí pẹ́pọ̀ tó pọ̀ ọwọ́ àmì bá ti ń ka yẹn náà òǹkàlùkù náà máa mú tiẹ̀ ṣùgbọ́n tó lásìkò wa kákàlà ájẹ́ ká mọ pàtàkì wípé èyí kan fẹ́yàwó èyí kan ṣe ọmọbìnrin lásán èyàn máa san dáwùrì lórí ẹ̀ ni bákan náà ájẹ́ ká pàtàkì wípé bàbá ṣèyàwó àmọ́ ti wàlímà ìyàwó bákan náà ájẹ́ ká pàtàkì pé bẹ́yàn bá ẹ̀sẹ̀ ṣèyàwó wọ́n máa rámì pé ẹ̀sẹ̀ ṣèyàwó lára yẹn ni ọ̀yà wọn lè pe yẹn tó dán yàtọ̀ wọn lè pe ara wọn tó tutù yàtọ̀ bó ti yẹ kó nìyẹn ẹ̀yà àpọ́n ẹ àmọ́ bí tí wò kó rí ẹ̀rọ àti tinubu programu yín náà pé ẹ̀ níyàwó ló ti yé ẹ̀ bá fi sílẹ̀ wípé ẹ̀ fẹ́yàwó abẹ́rẹ́ ọba àlejò lápẹ́rẹ́ ọgójì ọ̀rọ̀ nù ìrẹ́ àbẹ̀tí ya hàn rahman wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa ashabihi wa sallam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh